نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba. alhamdulillah. ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ló ní ọpẹ́ oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọdé kí ó ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa abẹ́ ọlọ́run kí ọlọ́run kó pa wá ní mùsùlùmí abẹ́ ọlọ́run ọba kí ọlọ́run ọba kó jẹ́ kí islam wúlò fún wa nínú sàárè. àmín. abẹ́lọ́run kọ́lọ́run jẹ́ kí islam wúlò fún wa ní gbangba ta alkiyama. àmín. abẹ́lọ́run kọ́lọ́run jẹ́ ká jẹ́ ní àlìjánná pẹ̀lú sábàbí islam. lẹ́yìn wa gbà náà adúpẹ́ ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run ọba ṣe fún wa ní agbègbè yìí kí ọlọ́run má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó bá a ṣe sí agbègbè yìí gbogbo àwọn tí wọ́n tún ń bẹ lọ́hùn pé kí ọlọ́run bá ó fi ìfọ̀kànbalẹ̀ sí agbègbè wọn kí ọlọ́run bá kó bá a fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́yìn wọn àgbà náà a pé ọlọ́run bá fún wa ní àlàáfíà àlàáfíà ara ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó mọ́ gbà á àlékún àlàáfíà kọ́lọ́n kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò ní àlàáfíà àbẹ̀lọ́run kọ́lọ́n kó bá ṣe àlàáfíà fún wọn àbẹ̀lọ́run fún ìbára wa sọ̀rọ̀ ti tòní kọ́lọ́n kí ó darí èmi tí màá bá wa sọ èyí náà tí ẹ máa gbọ́ kọ́lọ́n fún yín ní àgbọ́yé ọ̀rọ̀ náà gbọ́ ẹnìkọ̀ọ̀kan wa afẹ́ rí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run náà la fi jókòó báyìí àbẹ̀lọ́run kọ́lọ́jẹ́ kí a rí ẹ̀san ní àti ọ̀dọ̀ rẹ̀ kọ́lọ́ rí ẹ̀san èyí tí ń bẹ láyé kọ́lọ́jẹ́ jẹ́ tiwa èyí tó jẹ́ níjọ́ gbẹ̀dà kìámà ọlọ́mọṣẹ́ àbájú kó jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan la haula wala quwwata illa billahi al-azim ní àná àwa ní sóràtún Nahli sixteen aya seventeen wọ́n kà fún wa láti bẹ̀rẹ̀ tẹ̀fsíìrì tí a lè ṣe lánàá fún wa yá tó kọ́ntínú tẹ̀fsíìrì أعوذ بالله من الشيطان الرجيم أفمن يخلق كمن لا يخلق ọlọ́run ọba ó nǹkan tí a fi dá òun ọlọ́run ọba mọ̀ ọlọ́run ọba mu wá lánàá ó jẹ́ àwọn nǹkan mẹ́fà èyí tó jẹ́ wípé ẹni tá a bá fẹ́ pè lọ́lọ́run ó gbọ́dọ̀ ní ìkan nínú àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí tí ọlọ́run ọba darúkọ ń bì gbogbo táwọn èèyàn sì ń pè ní ọlọ́run tí ó jẹ́ wípé ó jẹ́ pé kò ní àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí àwọn èèyàn tún wá ń lọ bí ẹni tún wá ń pe nǹkan náà ní ọlọ́run eléyìí wá jẹ́ ìmọ̀ bá ní wí àbí máa fi àìdá kan àwọn tí wọ́n ń pe nǹkan tí ò lẹ́tọ̀ọ́ kọjọ́ lọ́run ní ọlọ́run ọlọ́run ní afama yakuluku kama la nǹkan tó lè dá nǹkan tó lè dà gẹ́gẹ́ bí nǹkan tí ò lè dá nǹkan kan a sọ fún wa lánàá pé ọlọ́run ló dá gbogbo nǹkan torí ẹ̀ lọ́lọ́run fi ń jẹ ọlọ́run gbogbo dáhùn wa ń pè tó yàtọ̀ sọlọ́run kò dá nǹkan kan báyìí tíntìní báyìí so látara bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ pé kó jẹ́ ọlọ́run ọlọ́run ní afala tazakaru. afala tazakaru. ọlọ́run ní ọ̀rọ̀ tá à ń sọ fún yín yìí ọlọ́run ní ṣé ẹ ní accept ẹ ní ìtumọ̀ ẹ ní pé tazakaru ẹ ọ̀rọ̀ yìí wọlé tí ò sí èméjì bẹ́ẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí lò ó ọlọ́run wa ń ta ó dùn. تعدوا نعمة الله لا تحصوها ọlọ́run ni lẹ́yìn wá gbà náà tẹ́ ẹ bá fẹ́ ka ìdẹ̀kùn ọlọ́run ọba ẹ lè kà tán débi pé tẹ wàá sọ pé ẹ fẹ́ dúpẹ́ rẹ̀ tán ẹ lè kà dẹ̀kùn ọlọ́run tán gbogbo dẹ̀kùn tí sì ń bẹ láyé ìpátá yányán àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run ní ẹ lè kà tán. ìtàn yẹn bá wá ń pè lọ ọlọ́run tó yàtọ̀ sí ọlọ́run gangan ìdẹ̀kùn owó ló wá látọ̀dọ̀ rẹ̀ àlérí kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba jẹ́ inna Allah. rahim. ọlọ́run ọba jẹ́ aláforíjìn ọba tí máa òun náà lọ́lọ́run ọba ó fún wa nípa pé nǹkan tonti bẹ́ẹ̀ náà o tún wá ń kẹ́ wa lọ kò tún wo pé àdúpẹ́ o tún ṣàlékún orí rẹ̀ fún wa. Wallahu ya'lamu ma tusirruna wa ma tu'linun. Ọlọ́run ọba òun náà tún ni ẹni tó ṣe wípé ya'lamu ọba tí ń àwọn nǹkan tẹ́ ń fi pamọ́ àtàwọn nǹkan tẹ́ ń fi sí gbangba ọlọ́run ọba lọ́ba tí mọ̀ ọ́n gbogbo àwọn òòṣà yín wọn ò lè mọ ọ̀rọ̀ àti gbangba láéláé ìwọ̀nba tí wọ́n mọ̀ nínú gbangba ìwọ̀nba tíntìní ni àìmọye òun náà sí wọn gan ní gbangba wọn ò wá mọ nǹkan kan nípa kọ̀rọ̀ náà. والذين يدعون يدعون من دون الله لا يخلقون شيئا ọlọ́run ní àwọn tẹ́ ń pè tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn Allah ọlọ́run ní àwọn wọ̀nyí o wọn ò lè dá nǹkan kan báyìí àdìsísì bá tún yẹn síwájú ọlọ́run wa ni kí náà wá jẹ́. wahum gbogbo wọn pátá yányán ẹni tá à ń dá ni wọ́n òun dẹ́yìn bá fẹ́ pè lọ́lọ́run ọlọ́run kò lè jọ́ ọlọ́run torí pé kí o ẹ̀dá ló máa jẹ́. àmúwátún gọ̀yìrù àhàyà. gbogbo ohun tí ó bá jẹ́ ọlọ́run pátá yányán ó gbọ́dọ̀ jẹ́ abẹ̀mí tí ò ní kú láéláé ọlọ́run nìkan ni abẹ̀mí tí ò ní kú láéláé ṣùgbọ́n gbogbo dáhùn ń pè lọ́lọ́run inú kọjá pé nǹkan tí ò tiẹ̀ lẹ́mìí rárá lára àbí nǹkan tí ń bọ̀ wá kú tí ò lè sẹ̀mí ìsẹ̀mí gbére òun náà làwọn èèyàn ń pè lọ́lọ́run nam. wa ma yash'uruna ayyana yub'athun. ọlọ́run ni wa ma yash'urun ayyana yub'athun ọlọ́run tí wọ́n ń pè ní ọlọ́run kò lè mọ ìgbà tí wọ́n ó gbé àwọn dìde so gbogbo àwọn kan táwọn yẹn ń pè lọ́lọ́run tí wọ́n bá béèrè pé ìgbà wo ni wọ́n gbé wọn dìde ọlọ́run ni wọn ò lè mọ̀ ọ́n látara bẹ́ẹ̀ nítorí pé àwọn qualities yìí kò sí lọ́dọ̀ wọn ọlọ́run wa ní. ilahukum ilahun wáhídè. ọlọ́run ọba yín ìlàhùn wáhídè ọlọ́run ọba kan ṣoṣo ni ọba tí ò pé méjì ni òun ló ní gbogbo àwọn ìròyìn tá a sọ tán nísìnyí ọlọ́yin nìkan ló ní gbogbo ẹ̀ pàtàyàn náà. فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة wọ́n ní والذين لا يؤمنون بالآخرة ẹ ráwọn tó ṣe wípé wọn ò ní gbàgbọ́ sálìkì àmọ́ wọn ò ní gbàgbọ́ pé Ọlọ́run bó gbé àwọn dìde wọn ò ní gbàgbọ́ wípé ọlọ́run ọ̀sẹ̀ nìkan kan lẹ́sàn ọlọ́run ni àwọn lọ́kàn wọn máa ń jẹ́ múnkìrọ̀ ọkàn wọn kọ gbogbo tí ọlọ́run ọba bá mú wá fún wọn látọ̀dọ̀ àwọn ànábì rẹ̀ so ọkàn wọn máa kọ̀ ọ́. wàhùn mustakbiru. wọ́n sì tún wá máa jẹ́ ẹni tí ó máa lagídí tí ó máa fojú yẹpẹrẹ òdodo tí ó tún máa fojú yẹpẹrẹ àwọn tí ń tẹ̀lé òdodo. La jarama anna Allaha ya'lamu ma yusirruna wa ma yu'linun. Lódodo tí ò sí èméjì ń bẹ́ẹ̀ náà ni la jarama. Òun náà ni pé Ọlọ́run ọba ló mọ nǹkan tí wọ́n ń fi pamọ́ àti nǹkan tí wọ́n ń ṣàfihàn rẹ̀. Innahu la yuhibbul mustakbirin ọlọ́run ọba láàyò ibùl mustakbiri ọba tí ò nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ń ṣagídí ni àwọn tí wọ́n bá ń fojú yẹpẹrẹ òdodo àtàwọn tí wọ́n ń tẹ̀lé òdodo náà. wa idha qila lahum madha anzala rabbukum. nígbà tí wọ́n bá sọ fún wọn àwọn tí wọ́n já wọn kèfèrí pé kí lọ́lọ́run ọba yín sọ̀kalẹ̀. Nam. Qalu asatirul awwalin. Ọlọ́run ní gbólóhùn tó máa jáde lẹ́nu wọn, òun náà ni wípé asatirul awwalin. Ọ̀rọ̀ ìtàn ẹranko èyí tó jẹ́ pé àwọn tó ṣáájú lọ ti sọ irú ìtàn bẹ́ẹ̀ sílẹ̀ táwọn kan ti wá kọ́ ọ́ lẹ̀ lọ́dọ̀ wọn wípé òun lànàbí ń sọ wípé ànábì ò sọ nǹkan kan tó wá látọ̀dọ̀ Ọlọ́run ntọ́gbọ́ látọ̀dọ̀ àwọn tán ti ṣáájú lọ tí wọ́n máa ń sọ nítàn òun náà lànà bí n sọ. liyahmilu awzarahum kamilatan yawmal qiyamah. ọlọ́run ní tí ó padà gbẹ̀yìn fún àwọn èèyàn yìí òun náà ni wípé wọ́n ó gbé ẹrù ẹ̀ṣẹ̀ wọn ní nǹkan tí ó pè é tọba adijọ́ gbẹ̀ndé alikiyama. wàmín hauzari lẹ́dínà yudillunahum bighayri ilm. wọ́n ó tún gbé ẹrù ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n sọnù pẹ̀lú ọ̀rọ̀ yìí àwọn lọ́yẹ pé wọ́n sọ wọ́n nù lẹ́dọ̀ pé àwọn tí wọ́n wọn ò ní ìmọ̀ kankan ọ̀rọ̀ yẹn nìkan ni wọ́n gbọ́ ni wọ́n pè ní ìmọ̀ wọ́n sì wá dé ẹ̀dọ́ yẹ sọnù pẹ̀lú ẹ̀. alasaahama yẹ̀sẹ̀rù ọlọ́run ọba ní ó burú o ẹrù ẹ̀ṣẹ̀ tí wọ́n ń gbé yìí tí wọ́n ń gbé tiwọn tí wọ́n tún ń gbé tẹlòmíì náà mọ̀ tiwọn. kòdì màkàrọ̀ lẹ́dínà mi ń kọ́bìlì hìm fàhátà lọ́hùn bóníyàna hùm mìnàlùkọ́ wáhárìndè. ọlọ́ni àwọn tó ṣáájú wọn àwọn náà ti dọ́gbọ́n wọ́n ti dètè fàhátà lọ́hùn bóníyàna hùm ọlọ́run ọba wa bá. Ba nǹkan tí wọ́n mọ nǹkan tí wọ́n kọ sílẹ̀ ọlọ́run ọba nǹkan tí wọ́n mọ sílẹ̀ ọlọ́run ọba wa ba láti gbogbo àwọn pílà tí wọ́n fi mọ́ فخر عليهم السقف من فوقهم. àjà tí wọ́n wá gbé síbẹ̀ ó wá jálù wọn lórí mọ́lẹ̀ tó wá ṣokùnfà tí gbogbo wọn fi wá parun tán yányán. wàtàhùmùl adáàbò min haythu la yash'urun. ìyà ọlọ́run bá wá dé bá wọn lọ́nà tó yẹ pé àwọn gan ò lérò pé ọlọ́run ni wá dé bá wọn. so orí àyà twenty six yìí ó náà ni a tún ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì lónìí so ibẹ̀ náà ni a ti dúró ní àná so wọ́n kà fún wa wọ́n tún ka àwọn àyà díẹ̀ sí fún wa kó ti pé a máa bá tẹ́pù sẹ́dí náà lọ. A'udhu billahi minash shaytanir rajim. Qad makara alladhina min qablihim. Fatallahu bunyanahum minal qawa'idi. فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء إن الخزي اليوم والسوء أهل الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلام ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها فلبيس مثوى المتكبرين وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين ọlọ́run ọba tí ọlá rẹ̀ gan ó ń ṣàlàyé fún wa nínú suratu nahli quran sixteen aya twenty six ọlọ́run ní kọ̀dìmọ́kàrọ̀ lẹ́dínà min kọ́bìlì. kọ̀dìmọ́kàrọ̀ lẹ́dínà min kọ́bìlì. àwọn tó ṣáájú síwájú kí a tó rán ànábì iṣẹ́ sí àwọn ará maka àwọn tó wọ́n ẹni tó ti dá ọgbọ́n ẹ̀wẹ́ ẹni tó ti dá ète síwájú wọn. lọ́lọ́run bá tún fi sọ nínú àyà míì ọlọ́ọ̀ni wa kadhalika ja'alna fi kulli qaryatin akabira mujrimiha liyamkuru fiha ọlọ́ọ̀ni ní tí máa ṣẹlẹ̀ ní gbogbo ààyè tá a bá rán àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run ọba sí ọlọ́ni àwọn èèyàn burúkú inú wọn àwọn ni wọ́n máa dọ́gbọ́n ẹ̀wẹ́ wàmáyàmkùrúnà ìlàbí àǹfùsì. ọlọ́run ní gbogbo ọgbọ́n ẹ̀wẹ̀ tí wọ́n bá ń dá kò wúlò fún nǹkan kan ara wọn nìkan òun náà ni wọ́n jẹ́ pé ọgbọ́n ẹ̀wẹ̀ wọn tí wọ́n ń dá àwọn náà ni wọ́n padà dé lórí wàláyà híkùlì mákìrù sẹ́yẹ̀ ìlà abẹ́ àlè gbogbo ọgbọ́n. tó bá ti jẹ́ ọgbọ́n fi ti ọ̀rọ̀ ọlọ́run ọba ṣubú kò sẹ́yìn ẹni tí ó dárú ọgbọ́n bẹ́ẹ̀ àyàfi kọ́lọ̀ ń jẹ́ kí ọgbọ́n yẹn wà ọlọ́run ní gbogbo ète wọn pátá yẹ́yẹ́ àwọn náà orí ara wọn náà ni ó padà lé lórí ọlọ́run wà máa yẹ ṣòro ọlọ́run ọmọ ni. sódì àwọn tó ti ṣáájú lọ òun náà ni nàmúrúdù òun gbogbo ọgbọ́n tó dá kò gba iṣẹ́ lọ́wọ́ ànábì Ibrahim salam kódà ju ànábì Ibrahim sínú náà. ojú anabi Ibrahim sínú iná ọlọ́run ọba tún la ànábì Ibrahim so gbogbo ọgbọ́n rẹ̀ pátá yẹ́nyẹ́n orí ibo lọ́padà já sí orí òfò náà ni ẹ̀rí fìrẹ́hàùnù ó ní zaru ní aktulu Musa faliyẹ́dì òrọ̀bà ó lẹ́yìn yẹn fi mí lẹ̀ ń pa Musa tẹ́ ẹ bá fi mí lẹ̀ ẹ̀jẹ̀ mi nìkan ó dì pẹ̀lú ẹ̀ gbogbo ọgbọ́n tí fìràwọ̀nù dá ẹjọ́ sórí Musa pa orí pa gbogbo ète fìràwọ̀nù pàtà yányán orí fìràwọ̀nù náà òun náà lọ padà padà sí òṣìṣẹ́ ọlọ́run ọba ọba wọn Yẹ̀húdí nílẹ̀ Madina ọba wọn ló gbà àwọn Yẹ̀húdí tó ṣiṣẹ́ ọlọ́run ọba ló bá ló gbà yìí wọ́n jẹ́ ẹni tó ṣe yí pé àìmọye ọgbọ́n ni wọ́n dá kódà wọ́n fẹ́ pa ànábì tí wọ́n dọ́gbọ́n wípé tànàbí ànábì lọ́wọ́ bá wọn yìí káwọn yẹ òkúta látòkè kó fi pa ànábì ṣùgbọ́n gbogbo ète wọn ọlọ́run ọba sọ di irọ́ ànábì wa lé ọ̀gọ̀rọ̀ wọn kúrò nílùú Madina nítorí pé ọlọ́run ọba sọ gbogbo plan wọn ó sọ di irọ́ àwọn kèfèrí Mẹ́kà náà gbogbo plan wọn plan against òṣìṣẹ́ ọlọ́run bá ọlọ́ni wa ẹ̀sì yamkuru bí kàlẹ́dì iná káfàrú sọ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn náà plan lè yusbi túkà wọ́n wò pé àwọn ó ti ànábì mọ́lé àwọn yóò kiri júùkà wọ́n wò wípé àwọn ó lé ànábì jáde gbogbo ọgbọ́n sọ aoyek tuluka wọ́n rò káwọn fẹ́ pa ànábì ọlọ́ni wàyàmùkúrú náà. wàyàmùkúrú náà wàyàmùkúrú lọ. ọlọ́ni àwọn tí wọ́n já wọn kèfèrí yìí wọ́n dá ọgbọ́n ẹ̀wẹ́ ọlọ́run náà gbogbo ọgbọ́n wọn pátá yányán ọlọ́run wa dá ọgbọ́n tí ó fi mú wọn ọlọ́run á mú wọn ó fìyà rẹ̀ jẹ wọ́n. Wallahu khairul makirin. gbogbo ẹni tó lè máa dọ́gbọ́n láyé yìí gbogbo wọn pátá yẹn wọn ò tó nǹkan níwájú ọlọ́run. sọ látara bẹ́ẹ̀ òun náà ni pé aya ń sọ fún wa ó ń sọ fún àwọn kùfárù maka àwọn kèfèrí ìlú maka ó ń ṣàlàyé fún wa wípé gbogbo ọgbọ́n tí wọ́n ń dá ó máa padà lé wọn lórí nígbà yìí kò tí ì padà lé wọn lórí ọlọ́run bá ń sọ pé gbogbo ọgbọ́n wọn ó máa padà lé wọn lórí ọlọ́run ní àwọn tó ṣáájú wọn lọ. qad makara alladhina min qablihim. ọlọ́run ní àwọn tó ṣáájú lọ wọ́n ti dọ́gbọ́n ẹ̀wẹ́. فأتى الله بنيانهم فأتى الله بنيانهم من القواعد sọ ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwọn àfọ́tẹ́sìrì kan ti sọ a ní nǹkan ń pè ní ọ̀nà tá a máa ń gbà mú ọ̀rọ̀ wá a fi ṣe tẹ̀msíìl ìyẹn ni pé lọ́dọ̀ àwọn àfa oníbàlágà yóò wà á jẹ́ ọ̀rọ̀ tá a mú wá àti mú nǹkan dọ́jọ́ mọ́tẹ̀m sí ìlú wa níbẹ̀ tẹ̀sídú yìí wà dàbí dìmú ní torí wípé a sọ pé ó jọ a ṣàfiwé níbẹ̀ ṣùgbọ́n tá a bá wò ó ọlọ́run ọba fi gbogbo ọgbọ́n tí wọ́n ń dá pátá yanyan ọlọ́run ọba fi wé bí ìgbà téèyàn lọ mú nǹkan téèyàn fi ń kọ́lé téèyàn wá ń so pọ̀ mọ́ra wọn gbogbo ọgbọ́n tí wọ́n ń dá yẹn ó wá di pé ọgbọ́n yẹn wá papọ̀ mọ́ra wọn ó wá di ilé fún wọn ilé tó wá dì fún wọn àwọn ọgbọ́n yẹn òun ni àwọn pílà tí wọ́n fi mọ ilé yẹn pílà yẹn wá dúró ọgbọ́n tí wọ́n dá ìdúró ọwọ́ á di ilé ilé yẹn wá lọ jẹ́ pé agbára táwọn kèfèrí rí báwọn ti ní pé àti plan àpè kùránì ní àṣà àtẹ́rọ̀lẹ̀ àwàlẹ̀ yìí àwọn èèyàn kan sì ti gbà sí wa lẹ́nu torí ẹ̀ wọn gbà fáwọn bí ọlọ́run ilé tí wọ́n wá mọ àwọn tí wọ́n á dẹni ńlá wọ́n dẹni yìí lọ́dọ̀ àwọn yẹn wọ́n di ẹni tó jẹ́ pé àwọn yẹn wá ń ká wọn sí pé àwọn ni wọ́n sòdodo fáwọn gbogbo ètè tí wọ́n wá dá yìí ọlọ́ni fa atalọ́. atalọ́hu bunyanahum minal qawaidi. ọlọ́run ọba wa gbèrò nǹkan tí wọ́n máa lẹ́ẹ̀lẹ́ yìí gbogbo yìí wọn tí wọ́n níyì ọlọ́run ọba gbèrò rẹ̀ ọlọ́run kí ni ọ. fàkọrọ aláyé mùsàkófò mi fàókè. ọlọ́run ọba wa ní gbogbo ohun tó ti ga tó ti jẹ́ gíga fún wọn lókè ọlọ́ni gbogbo ọ̀wá wó lulẹ̀ tó ti pé gbogbo ète wọn yẹn ọlọ́run bá gbàdànù gbàdọ́ gbàdànù gbogbo orí fún àti wọn ti rí àgbéga tí wọn ti rí ọlọ́run wa ni owó lulẹ̀ sọlọ́run máa ń mú píkítsọ̀ ẹni tó kọ́lé tó fi pílà síbẹ̀ tó wá jẹ́ pé pílà tó wá fi síbẹ̀ yẹn pílà yẹn ti wá bàjẹ́ so gbogbo ilé yẹn látòkè ló ṣe kí ni o ni ó ti wó wọlé sọ̀rọ̀ fàgbà tẹ̀síbíù tọ́lọ́wọ́n bá ń ṣe ń bẹ̀ yẹn òun náà ni pé ọjẹ́ tẹ̀mísì à ń fi àwọn nǹkan tí wọ́n plan à ń fi wé ilé tá a kọ́ lẹ́lẹ̀ tá a sọ àwọn nǹkan mọ́ tílé yẹn bá wá di nǹkan tó wó ọwọ́ awolé àwọn tó ní lórí ọwọ́ apá wọn rùn síbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìṣesí plan tí àwọn tó ń já wọn tí wọ́n ń plan against ọlọ́run ọba tí wọ́n ń plan against ànábì ọlọ́run tí wọ́n ń plan against ìwé ọlọ́run ọba ọlọ́run nìkan tó wá jí nìyẹn. واتاهم العذاب من حيث لا يشعرون. ọlọ́run ní ìyà ọlọ́run ọba dé wá bá wọn min aisu la yashurun níbi tí wọn ò ro kàn sí bẹ́ẹ̀ náà ni gbogbo ilé táwọn èèyàn bá kọ́ láyé òjíṣẹ́ ọlọ́run ọba àwọn kẹfẹ àwọn tẹ́jà mùnáfìkì àwọn náà pláwùn wọn lọ kọ́ mọ́sálásí kan wọ́n pè ní masjidu dìrọ́ wọ́n dọ́gbọ́n lọ kọ́ mọ́sálásí yẹn kánàbí ò tó dé lógun tààbù wọ́n kọ́ mọ́sálásí yẹn lẹ̀ wọ́n dọ́gbọ́n fẹ́ máa lọ máa plan fanabi bẹ́ẹ̀ láti lè ti ẹ̀sìn ọlọ́run ọba wó ṣùgbọ́n látara títóbi ọlọ́run ọba ó fi ìmọ̀ náà ma anabi sallam ọlọ́run anabi wa pàṣẹ fún àwọn sọ̀hábà kí wọ́n lọ wó mọ́sálásí yẹn lé wọn lórí àwọn náà nígbà náà ọkàn wọn ti balẹ̀ kódà wọn tún wá invite anabi pé kánabi wa bá wọn sí mọ́sálásí yẹn nígbà tó dédé ogun tà fún wọn. wọ́n dà wò pé láti ilẹ̀ róòmù láti ilẹ̀ persian àwọn máa lọ máa kó nǹkan ogun sínú mọ́sálásí yẹn ibẹ̀ làwọn ò ti máa ṣe meeting against anabi wọn lọ bá anabi gbé a ilé àwọn èèyàn tó jìnnà lójú káwọn kọ́ mọ́ṣáláṣí yẹn so that àwọn èèyàn ò ní máa rìn wá sí mọ́ṣáláṣí anabi ó ti jìnnà jù so kánabi wà bá wọn sí mọ́ṣáláṣí yẹn ọlọ́wọ́n àti bá anabi gbé làmásídìrò ni ó ṣiṣẹ́ alátẹ́kùwàlá mọ́ṣáláṣí ti ẹ̀ foundation rẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run àhákù àǹtakùmọ̀fì òun lọ́lẹ́tọ̀ọ́ kó o máa dúró ń bẹ̀ ọ̀ bọ̀dọ̀ kírun mọ́ṣáláṣí eléyìí So, àwọn mọ́sálásí eléyìí tí wọ́n kọ́ lẹ́ẹ̀lẹ́ wọ́n fẹ́ fi máa gbógun tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ ni so látara bẹ́ẹ̀ wọ́n á lọ wó mọ́sálásí yẹn tán yányán wọ́n wọlé wọn lórí so gbogbo nǹkan déyàn bá ti mọ́ lẹ́ẹ̀lẹ́ láti lè fi jẹ́ pé kó fi tako ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run ọba padà wó nǹkan náà ni èèyàn bá kọ́ káfojú rí báyìí ọlọ́run ọba padà wó ni èèyàn ọba àdẹ̀hún ní ète kọjá pé òun jọ ni ọlọ́run padà tú àṣírí yẹn náà ni ọlọ́run padà wò dànù náà ni lọ́lọ́run bá ń sọ fún wa nínú àyà yìí pé àwọn tó ṣáájú lọ oríṣiríṣi nǹkan náà ti ṣe wọ́n dọ́gbọ́n èyí tí wọ́n kọ́ ilé ọlọ́run wò dànù wọ́n dọ́gbọ́n jẹ́ pé ọgbọ́n nǹkan tá a lè fojú rí ọlọ́run wò gbogbo ẹ̀ dànù ọlọ́run ni wọ́n العذاب مِنْ حَيْثُ لَا يشعرون ìyà ọlọ́run ọba ó wá dé wá bá wọn min àìsùn láàyè ṣòro wọ́n mọ̀ pé yàrá yẹn lè dé torí pé ọkàn wọn ti balẹ̀ ẹ tó ti kọ́lé tó ti kọ́ kíní tó ti ṣe gbogbo ẹ̀ tán yẹn ṣe àgbọ̀kàn rẹ̀ ó ti balẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe bá wọn kèfèrí inna Allah la yumli lidh-dhalim ata idha akadhahu lam ẹ bá jẹ́ alábòsí ọ̀gọ̀rọ̀ àwọn kan náà bá jẹ́ alábòsí ọlọ́run fi wọ́n lẹ̀ wọ́n máa ṣàbòsí wọ́n máa ṣàbòsí wọ́n ti wá òkú àwọn ti succeed ìbàdàn lè òkú àwọn ti succeed tán ìbàdàn lọ́nà wà mú wọn ara ètò ọlọ́run yẹn so látara bẹ́ẹ̀ ká má máa dá ọgbọ́n tí ò da against ẹ̀sìn ọlọ́run tá a bá ń dọ́gbọ́n tí ò da against ẹ̀sìn ọlọ́run tá a wá rò pa succeed a succeed o ọlọ́run bó padà tú gbogbo ọgbọ́n yẹn yóò padà tú dànù. نعم ثم يوم القيامة يخزيهم. so ìyà àtayé lọ́lọ́run ọba ṣe fún wọn yẹn àdójútì ayé lọ́lọ́run ṣe fún wọn yẹn torí pé ẹni tó yọ ti níyì láàrin àwọn èèyàn tọ́lọ́ bá wá sọ́ di ẹni àdójútì gbogbo ohun tó gbé kalẹ̀ tọ́lọ́ bá wá wò dànù àdójútì ayé nìyẹn summa yawmal qiyamah. summa yawmal qiyamati yukhzihim. lẹ́yìn náà tó bá tún wá dijọ́ gbéǹde alikiyama ọlọ́run ọba wà á tún dojú tì wọ́n yukhzihim ọlọ́run ó dojú tì wọ́n kí ọlọ́run bọ́ máa béè lọ́wọ́ wọn. wọ̀yà kúlù àyìnà ṣùrọ̀ ká ìyàlẹ́dí náà kún tuntunṣà kò nà fi hìn. ọlọ́run bọ́ máa béèrè lọ́wọ́ wọn pé àyìnà ṣùrọ̀ ìyà torí pé ìgbàgbọ́ àwọn kèfèrí nìyẹn wọ́n gbà pé ọlọ́run ọba ń bẹ ìgbàgbọ́ tí wọ́n tún wá ní pẹ̀lú ẹ̀ ni wípé àwọn òòṣà táwọn ń sìn àbí táwọn bá pe nǹkan kan lọ́lọ́run àwọn gbà pé kínní yẹn àtọ́lọ́run ni wọ́n jọ ń ṣí ẹ agbára táwọn tán jẹ́ àwọn tí èsì mùsùlùmí náà gbà nìyẹn àtà àwọn tán jẹ́ christian tán gbà nìyẹn wọ́n sọ wípé rárá òun ò pe jésù lọ́lọ́run ọlọ́run wà ṣùgbọ́n ọmọ ọlọ́run lòun sọ omi pé wọn àtọ́lọ́run jọ ṣe kí ni ọ wọn jọ ń ṣí à nǹkan kan nìyẹn sọ báwọn kèfèrí bí wọ́n ti rí nìyẹn gbogbo àwọn tó ń sin òòṣà síwájú ìtú wọn gbàgbọ́ ni pé àwọn òòṣà yìí ó ọlọ́run lọ́rùn wálé ayé kódà ilẹ̀ yorùbá náà wọ́n gbàgbọ́ àwọn òòṣà ọlọ́run lọ́rùn wálé ayé so látara bẹ́ẹ̀ àwọn ọmọ sìn wọ́n káwọn fi lè bá àrójú rere ọlọ́run ọlọ́run wàá dojú tì wọ́n lálìkè àmọ́ ní gbangba àtàbáyìn ọlọ́run ni ẹ lọ pe àwọn òòṣà tẹ́ǹsì yẹn ẹ lọ pè wọ́n wá àwọn nǹkan tẹ́ ẹ bá sìn lẹ́yìn ọlọ́run ọlọ́run ni ẹ lọ pè wọ́n wá ọlọ́run ni àwọn dà àyìnà wíẹ̀ ibo ni wọ́n wà àyìnà ṣòraka ìhà gbogbo àwọn tẹ́ ẹ lémi àti wọn tí wọ́n jẹ́ partners mi tá a jọ ní sẹ́mà àti lẹ́lẹ̀ tá a jọ dá nǹkan ọlọ́run ni ẹ lọ gbé ẹ lọ àwọn dà ẹ lọ mú wa. alladhina kuntum tushaquna fihim. ọlọ́run ni àwọn tó ṣe wípé tushaquna Allah wa rasulahu. ẹ̀ ń takò ọlọ́run yẹn lọ́wọ́ mi ṣáàkọ̀kọ̀ yóò ṣáàkìkù ṣáàkọ̀ wàmọ́ yóò ṣáàkìkẹ̀ rasul àwọn tó gbé wọ́n ti pamọ́ fúlùbì yìí rẹ àwọn tó jẹ́ wípé ẹ̀ ń takotọ́ lọ́hùn àtòjíṣẹ́ fi im nítorí wọn fi yẹn ni pé nítorí títí wọn lẹ fi ń takotọ́ lọ́hùn àtòjíṣẹ́ ọlọ́run ní àwọn èèyàn yẹn dà ẹ lọ kó wọn wá so ọlọ́run ọba ń fi àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ọba ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ nígbà tó jẹ́ pé ọlọ́run ti mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn òòṣà kọ̀dìdọ́lú àdìhùn níjọ́ gbẹ̀dàlì kìámà wọn ò lè rí òòṣà mọ́ rárá wọ́n sá lọ ni òkúta tí wọ́n ń sìn ò lè dá wọn lóhùn èèyàn tí wọ́n bá sìn yóò takò wọ́n wípé ìwọ ọlọ́run èmi kọ́ mo ní wọ́n máa sìn mí o so látara bẹ́ẹ̀ ọlọ́run ni ọ̀yà ẹ lọ kó wọn wá kí wọ́n wá sẹ́rìí pé èmi àti wọn alájọ ní sánmà àti lẹ́lẹ̀ abájọ ṣíà kankan ìbéèrè tó lọ́ máa ń béèrè lọ́wọ́ wọn ìbéèrè tí ò ṣeé ṣe fún wọn láéláé ni ìbéèrè àdójútì òun ló máa jẹ́ fún wọn níjọ́gbé dàlùkẹ́ àmọ́ lọ́wọ́ sọ pé òun ọlọ́run ọba tó bá níjọ́gbé dàlùkẹ́ àmọ́ yóò sí im ọlọ́run ọba ó fi àdójútì kàn wọ́n àdójútì yẹn ni pé yọ́ọ́ máa béèrè lọ́wọ́ wọn pé kí wọ́n lọ kó wá àwọn nǹkan tó jẹ́ partners ọlọ́run tí wọ́n ń torí rẹ̀ máa takotọ́ ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run ni kí lọ kó wa lọ́jọ́ mi náà kí á lọ. قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين tó bá wá dijọ́ gbéǹde alkiyama ọlọ́run ọba ó àwọn tí wọ́n jẹ́ àwọn àáfàá ọlọ́run ọba pa wọn lé àwọn tó jẹ́ wípé ọlọ́run ọba fún ní mímọ̀ láyé yìí tó jẹ́ pé wọ́n ń ṣe wáàsí fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí táwọn kèfèrí ó gbà ọlọ́run apá wọn onímọ̀ lé níjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ọ̀nà wo lọ́lọ́run bá fi pọ́n wọn lé nítorí pé wọ́n ń sòdodo láyé ọlọ́run nìkan wo lè máa sọ̀rọ̀ níjọ́ gbé dàlù kìámà la yatakallamun illa man azna lahu rahman ẹnìkan ò ní lè sọ̀rọ̀ níjọ́ gbé dàlù kìámà àyàfẹ́nitọ́lọ́hún ọba tí ń ṣe àrò àmánu bá yọ̀ǹda fún kó sọ̀rọ̀ ẹ̀ẹ́dọ́ bàbá wa ní kó sọ̀rọ̀ èèyàn tó bá pàtàkì ọlọ́run ni ó sọ̀rọ̀ kí ọlọ́run ò ní ìdí ọ̀rọ̀ kèfèrí kèfèrí ọkàn máa sọ̀rọ̀ dálẹ̀ lásán ni ọlọ́run nídìí ọ̀rọ̀ ẹ̀ àwọn tọ́lọ́ bàbá yóò ń da fún pé kí wọ́n sọ̀rọ̀ ẹni àpọ́nlé ni wọ́n nínú àwọn ẹni àpọ́nlé òun á ní kí ni ọ alẹ́dínà òwútòlè èlùmọ́ umyantikuna bẹ̀lẹ̀ àkè fìdúnìyà wàhùn yantikuna bẹ̀lẹ̀ àkè fìlẹ̀ àkẹrọ òdodo làwọn yìí ń sọ láyé òdodo làwọn asọ́gbẹ̀dẹ̀ àkẹ́yàmọ́ mo yẹ sẹ́ńtì ọmọ bá wọn bẹ̀bẹ̀ pé ọlọ́run wọn ò mọ nìyí wọn ò ní sọ bẹ́ẹ̀ òdodo tí wọn wá sọ lálìkè àmọ́ òní yìí ọlọ́ni kí ni wọ́n sọ. qala alladhina utul ilma innal khizya al-yawma was-su'a 'ala al-kafirin. ọlọ́ni àwọn tá a fún ní mímọ́ wọ́n sọ wípé innal khizya gbogbo àdójútì tó fẹ́ ṣẹlẹ̀ al-yawma lónìí wàsúà gbogbo ìyà ìyàtọ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lónìí ìtẹ́ńpẹ́ ni súù òun ti kó ńdọ́pọ̀ sínú ó ti kó ìyà sínú ó kó uzinu ìbànújẹ́ sínú gbogbo ohun tí ọba ti dá a pátá yányán náà ni kí ni o súù kó sínú so gbogbo ìnira ìyà ìbànújẹ́ ọjọ́ òní àwọn titanium jẹ́ alàlìkà àwọn kèfèrí lónìí kìí ṣe mùsùlùmí lónìí gbólóhùn tí ó jáde nìyẹn lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ òótọ́lẹ̀ elma tọ́lọ́wọ́n bá máa yọ̀ǹda fún wọn láti sọ̀rọ̀ wọn ò ní bá kèfèrí bẹ̀bẹ̀ wọn ò ní lójú àánú kèfèrí kankan tó gbé àwọn náà ti ṣe wọn àṣìfáwọn kèfèrí láyé wọn ti sòdodo fún wọn láyé òdodo jọ́gbìndé àlìkìámọ̀ dẹ̀ ni pé ẹ̀bẹ̀ ò lè ṣe àǹfààní jọ́gbìndé àlìkìámọ̀ àbí kéèyàn ṣe kí ni o kéèyàn ó sòdodo òdodo bẹ́ẹ̀ náà sọ yìí pé gbogbo àdójútì òní gbogbo òyà òní ìbànújẹ́ òní ìnira tòní ta ni ọmọ abẹ́lé lórí o àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn náà ni ọmọ abẹ́lé lórí الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم ọlọ́run ọba tí ọlọ́run rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa pé àwọn kèfèrí wo àwọn wo ni kèfèrí ọlọ́run ọba ṣàlàyé pé alladhina tatawaffahumul malaika àwọn tó jẹ́ wípé àwọn màláíkà gbẹ̀mí wọn láyé nígbà tí wọ́n fẹ́ kú láyé ẹni tó bá parí ayé rẹ̀ ibi tí wọ́n bá parí ayé èèyàn sílẹ̀ yẹn fi máa ń jẹ́ kèfèrí ibi tí wọ́n bá parí ayé èèyàn sílẹ̀ yẹn fi ń jẹ́ múmìnì ẹlẹ́bi jẹ́ pé tí kèfèrí bá fẹ́ parí ayé rẹ̀ ó máa rí ibi tí ń lọ lálìkè àmọ́ kò sí èméjì mẹ́ kò sẹ́ni tí ó kú tí ò ní mọ ibi tí ń lọ ikú rẹ̀ yára ni o ó yẹ kí ni ó máa kú yóò ríbi tí ń lọ ó máa ríbi tí ń lọ pé àwọn màláìka ni ó wá gbẹ̀mí ẹ̀ àwọn màláìka pọ̀ tí wọ́n máa wá síwájú ẹ̀ báyìí tí ó rí wọn gbàdúrà fẹ́ kú kí malakul mọ́ọ̀tì ó tó dé kó tó gba ẹ̀mí rẹ̀ ẹ ń bá jẹ́ mùsùlùmí àdìsí òṣìṣẹ́ bá wà pé mọ́ni àhábàlìkọ́ Allah ahabalọ́ọ̀ lèkọ́ àwọn mani ahabalekọ alọi ahabalọu lekọ ahu ẹntinu ẹ bá dùn tara ẹ bá yá tó wá nífẹ̀ẹ́ wípé kóhun ọlọ́pàdé ọlọ́ngbàdàn fẹ́ kú ahabalọu lekọ ahu ọlọ́run ọba náà ó máa sọ pé inú mi dùn láti pàdé rẹ yóò wẹ̀ kọ́mù ẹ̀ inú ọlọ́run ó dùn láti pàdé rẹ níbẹ̀. wà á máa ń kárí àlèkọ́ Allah kárí Allahu lè kọ́ ọ̀hún. ẹ ń bá kórìíra pé a òun ọ̀fẹ́ lọ pàdé ọlọ́run kárí Allahu lè kọ́ ọ̀hún ọlọ́run ó kórìíra pé òun ọ̀fẹ́ pàdé rẹ níbẹ̀ àwọn afáà wa fẹ́ ṣàlàyé àdìsí yẹn fún wa pé kò ní yé wa dáadáa wọ́n wá ní ẹ̀rí mùmìnì nígbà tó bá fẹ́ kú kò sẹ́ni tó fẹ́ kú yọ máa wò wípé a wọlọ́n ìfẹ́ kú láyé yìí ó lè má dùn ṣùgbọ́n èèyàn nífẹ̀ẹ́ kú mbẹ́ èèyàn máa wò wípé yóò sì da yóò sì da yóò sì da ìgò bẹ̀ta sọ ọmọ wa lọ́dọ̀ ọmọ èèyàn àbí kó máa wọ àwọn ọmọ rẹ̀ kéékèèké ńlẹ̀ lẹ́pẹ́ àwọn ọmọ yìí à ìfẹ́ fi wọ́n lẹ̀ ìyàwó ìfẹ́ fi lẹ̀ torí pé kí ni o kò rí ìgbádùn tó fẹ́ lọ dé bálálì kìámà ọlọ́wà ní káwọn màláìka yẹn ó wá kí wọ́n máa gbé hàn ibi tó fẹ́ lọ dé bálálì kìámà wọ́n á máa sọ pé ibi tó ń lọ ni ibi tó ń lọ ni ibi tó ń lọ ni ìyẹn ni ó wàá padà wá nífẹ̀ẹ́ yóò wá nífẹ̀ẹ́ ti ń lọ yẹn pé ah ṣébi tí wọ́n lọ ni ó ti wù mí kí n máa lọ bẹ̀ báyìí sọ níbẹ̀ yẹn ni ó fi wá nífẹ̀ẹ́ pé kọ́ lọ pàdé ọlọ́run ọlọ́run náà wá ṣe kí ni ọ ọlọ́run náà wà nífẹ̀ẹ́ pípàdé rẹ̀ tó bá jẹ́ kèfèrí bá ní tó fẹ́ kú ibi tí ń lọ náà ni wọ́n máa gbé hàn iná tó ń lọ rẹ o ah ó pé kó wọn má lọ kó wọn má lọ wọnú bí o yóò kórìíra pé kó wọn lọ wọ náà lálìkè àmọ́ bí kọ́lọ́mọ bó fún un ní respite kó òun tiẹ̀ tún lè rí nǹkan kan tó ṣe yóò kórira tó látara bẹ́ẹ̀ kò ní fẹ́ lọ pàdé ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ó kórira kí ni o pípàdé rẹ̀ tó jẹ́ pípàdé tí wọ́n bá gbẹ̀mí ẹ̀ jáde tí wọ́n bá gbé wọnú sánmà wọn ò ní sílẹ̀kùn sánmà fún kèfèrí láéláé ẹ̀mí rẹ̀ àwọn màdákà yẹn ni ó máa gbé lọ ọlọ́run tọ́ra wọn ń sẹ́nu jẹ́ kí wọ́n máa gbẹ́mí ẹ̀ lọ́dọ̀ gbẹ́mí rẹ̀ ọmọ ọrùn irun tí ò da lọ́wọ́ wọn. ọlọ́run ni látùbà àbúwá abu sama ilẹ̀kùn sama ọlọ́run ni wọn ò ní sí fún láéláé. tó bá rí pé wọn ò sí lẹ́kùn sama báyìí wọn ò ju ẹ̀mí yẹn lẹ̀ fún ẹ̀ ní ọ̀dà wálẹ̀ lẹ̀ sọ tí ó wà wá sílẹ̀ yóò wà padà máa lọ sí ilẹ̀ ẹlẹ́ẹ̀ ó wá padà lọ sínú iná nísàlẹ̀sàlẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́ torí pé ẹ̀mí kẹfẹ́ tó náà bá ti kú báyìí ó ń lọ nú iná tán yányán tí ó ń wọnú ẹ lọ mú ọba dé nú iná yóò ṣe wá kúrò bẹ́ẹ̀ yóò ṣe wá padà wá sára ẹni yẹn padà ẹ̀mí mùsùlùmí wọn ó ṣílẹ̀kùn sánmà fún un òun ó wọ ọbẹ̀ lọ yóò lọ nú àlìjánná tààrà bàbá débẹ̀ bẹ́ẹ̀ wọ ilé ìwọ náà ni àdìsí tó lálàáfíà òun ló so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ fún wa nípa ikú tí ó máa pa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́ni alẹ́dínà tatawafa. alẹ́dínà tatawafa umul malaikatu zolimi ọlọ́run ni àwọn tá à ń pè ní kèfèrí tí wọ́n jí àjọ gbèǹde alikiyama tí wọ́n ní ojú tí ọjọ́ gbèǹde alikiyama òun làwọn tó jẹ́ wípé àwọn màláìka wa tá a máa ń ránṣẹ́ tó bá fẹ́ kú wọ́n ó dé wá bá wọn zọ́ọ̀lì mí àǹfùsì wọ́n jẹ́ ẹni tó jẹ́ wípé wọ́n ti jẹ́ ẹlẹ́sẹ̀ ẹ̀ńdàgbé ní zọ́ọ̀lì mí àǹfùsì yẹn ni pé kí ni ọ ẹlẹ́sẹ̀ ni wọ́n máa jẹ́ sọ ẹlẹ́ṣẹ̀ òun wọn máa jẹ́ inú kí wọ́n jẹ́ kèfèrí inú kí wọ́n jẹ́ tí ẹ̀ṣẹ̀ wọn ti lágbára jù sọ ló jẹ́ pé àwọn eléyìí wọ́n jẹ́ ẹni tí ọlọ́run ọba ọ̀tẹ̀ wọ́n gbà alábòsí ni wọ́n àbòsí yẹn wá ní wọ́n rò pé àwọn ṣe sọ́lọ́ ni wọ́n ṣe sí kí ni ọ ara wọn ni wọ́n ṣàbòsí sí lọ́bìgbọ́n ní kí ni ọ zọ́ọ́lì ọlọ́run ni wọ́n jẹ́ alu wọ́n jẹ́ ẹni tó ṣàbòsí síra wọn nígbà tí wọ́n fẹ́ kú ìyẹn ni pé wọ́n jẹ́ ẹni tó ṣẹbọ sọ́lọ́run àbí wọ́n jẹ́ ẹni tó ṣe pé ẹ̀ṣẹ̀ wọn ti pọ̀ jù sọ́lọ́run nígbà tí wọ́n fẹ́ kú náà. فألقوا السلم ما كنا نعمل من سوء ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àwọn ni fa'alikọ̀wù sálàmà fíìlì mari ni ṣùgbọ́n fíìlì mùdọ́rì la máa túmọ̀ sí. fa alikọ usalama tó bá dijọ́ gbé dàlẹ́ kìáma àwọn kèfèrí wọ́n wà á ju ìsọ̀rẹ́ndà sílẹ̀ tàyàyà tó bá dijọ́ gbé dàlẹ́ kìáma sọ bíi ẹlẹ́sẹ̀ téèyàn tí wọ́n ti mú tó ti mọ̀ pé òun ò ti dáná tàyàyà bọ́yọ̀ pààyàn ní sáfẹ́ pa padà tó sì mọ̀ pé òun ti dáná tàyàyà sọ. So, bẹ́ẹ̀ ni wọ́n ti wá di wọ́n wá sọ̀rọ̀ dàtà yányán fọlọ́run wà á lè kọ́ òsàlà àwọn tán já wọn kèfèrí nígbà ọba díjọ́ gbèdé àlùkìyàmà wọ́n sọ̀rọ̀ dà níjẹ́ alùkọ̀ wọ́n tó àsálàmà wọ́n lọ́hùn kò sí dábẹ́ ṣe mọ́ báyìí wàá jura wọn lẹ̀ fọlọ́hùn nígbà tí o ṣe kí ni o nígbà tí o wúlò mọ́ lára àṣesí tí wọ́n wàá ṣe ń jọ gbé dàrí kìámà ni ọlọ́run ní kí wọ́n sọ. ma kunna na'malu min su'. ọlọ́run ọba ọkọ fi wọ́n lẹ̀ níjọ́ gbé dàrí kìámà wọ́n wà bẹ́ẹ̀ àwọn wàá wò wípé àbẹ́yẹn lè purọ́ ń bí ni kéèyàn ọdẹ jẹ lọ sọ wọ́n purọ́ irọ́ tí sọ ni wọ́n ní pé ma kunna. ma kunna na'malu min gbólóhùn tí wọ́n sọ ni pé ìwọ ọlọ́run àṣẹ aburú kankan àṣẹ àìdá kankan màkúnà àmà bẹ̀láyé náà màlúmísù àṣẹ aburú kankan. àdéhùn ọlọ́run ni ẹ àwọn mọ̀nàfìkì nínú àyà kan ọlọ́ni wàyà àlìfúnà láwùká máa yà àlìfúnà lákùn wàyà sàbúnà anahum aláṣẹ àwọn mọ̀nàfìkì náà mùsùlùmí wọ́n tún máa búra mẹ́tọ́ máa búra máa mùsùlùmí láyé wọ́n máa búra fọlọ́n bẹ́ẹ̀ pé wàláì àṣẹ̀sìn dáadáa wàláì òun àwọn máa wò wípé à ṣébi ìjọba fojú hàn ní ọmọ ọmọ ìjọba pamọ́ ènìyàn kan ò lè mọ̀ wọ́n sọ ọlọ́run náà di bí ilé ayé ti rí náà ayé lè náà ṣe ní sinmi pé à ṣé dáa bá sọ yí pé à ṣe nǹkan kan èmi wọ́n mọ evidence wa ẹ̀yà kọ́ sọ pé à ṣe nǹkan kan náà ọmọ yóò tún bá eléyìí náà déwájú ọlọ́run bá a ti máa ṣe lórílẹ̀ ayé ń bì á tún bá déwájú ọlọ́run ṣé ní bá délé ayé ń bì náà bá rí pé ẹ̀ṣẹ̀ yẹn ta lórí mi kò sẹ́ni ẹ̀ka tó rí òun bóun ló ń pààyàn kò sẹ́ ó rí pé kò sí evidence kò sí nǹkan kan ndé ọkọ sọ ni pé èmi kọ́ èmi o èmi èmi kọ́ èmi kọ́ tọmọ bá jẹ ẹran jẹ tẹ bá mú yóò pé omi kọ́ èmi kọ́ ẹgbẹ́ ní sinmi àti mọ́wá rẹ gbẹnu ẹ síbí tẹ wá sọ pé ah ebi èkó ni ní kíní rẹ báyìí ṣùgbọ́n náà ni ọwọ́ rẹ ọ̀sẹ̀ wá sí kíní o sùmọ́nà àwọn yóò kọ́ dínà pé kí ni ara òun kọ́ èmi kọ́ ìṣesí àwọn èèyàn lórílẹ̀ ayé ni wọ́n tún á bá ìṣesí yẹn wọ àlìkìyàmà lẹ́yìn tó jẹ́ pé wọ́n tún wá máa sọ pé rárá rárá oríṣi nǹkan làwọn kẹfẹ́ rí ṣe ìkànnú ẹ̀ nìyí irọ́ ojúkorojú báyìí wọ́n sì tún pa ọlọ́run wa ni ẹ mú padlọ́ọ̀kì ẹ fi dí wọn lẹ́nu ẹnu eléyìí ẹnu tí máa parọ́ ni ọlọ́run ọwọ́ máa ṣẹ̀rí ẹsẹ̀ máa ṣẹ̀rí gbogbo oríkèéríkèé ara wọn wà máa ṣẹ̀rí ìgbà náà wọ́n ṣe wá mọ̀ pé ah, ẹ̀rí ń bẹ o ẹ̀rí tún kú o ìwé wọn ń bẹ tọ́lọ́run ni kí wọ́n yọ̀wé jáde tí wọ́n rí báyìí maale adar kitab láàyò gàdúrú sọ̀gí ìrọ̀tàn wàlà kẹ̀bí ìrọ̀tàn ìlà àṣọ àwọn ah, irú ìwé wo lélẹ́yìí gbogbo nǹkan tí ń tini dáa ṣe àti nǹkan ńlá gbogbo ẹ̀ lọ́kọ́lẹ̀ gbogbo ẹ̀ ọlọ́run bó fi hàn wọ́n gbogbo ẹ̀ wọ́n ò rí ní kíkọ́ lẹ̀ báyìí gbogbo ẹ̀ ni wọ́n tún rí bí bàtí ìrìn wo fídíò báyìí kí ló tún wá kù ara yọ ṣe kíni o yọ sẹ̀rí ìwé ọkọ̀ ọ̀lẹ̀ẹ̀lẹ̀ ó tún máa ríra rẹ báyìí tó tó tó bóyá bá jalè ni yóò rí rẹ báyìí bá dékèrè yóò rí rẹ báyìí kí ló tún wá kù so ọlọ́run ọba ti kó gbogbo ohun tí ń jẹ́ ẹ̀rí pátá yẹ́yẹ́ ègé sọmọ ènìyàn ọlọ́run ọba ti kó lẹ̀ ọmọ èèyàn nígbà tó bá rí i pé ẹ̀rí tí wàá ta kò ń tán yáyá sọ yọọ wà ọlọ́ni ẹnì kọ̀ọ̀kan yọọ wà ẹsẹ̀ wàá máa takò ara rẹ̀ yọọ wà máa wá evidence òun ò mọ ní ní ẹlágbára ju òun lọ ní kí n kankan lọ́sẹ̀ sọ òun lòun ṣe ṣùgbọ́n kí ni ẹ̀fẹ́ lágbára ètò ìmọ̀ ẹ̀fẹ́ sí máa parọ́. oríṣiríṣi ẹ̀rọ náà bá sọ nínú àlùfáàní kẹrin ṣùgbọ́n ti bí irọ́ àkọ́kọ́ nìyẹn irọ́ lọ́mọ èèyàn ọ̀kọ́ bẹ̀rẹ̀ yóò rò pé kò sí evidence. wọ́n ní màá kúnnà náà abalùmí wọ́n ní àwa o àṣàbùrú kankan màá kúnnà náà na ọlọ́run kí so gbólóhùn bàlà ọ̀nà méjì la máa ń gbà á lò ó nínú èdè lárúbáwá ọ̀nà méjì la máa ń gbà á lò ó ọ̀nà alákọ̀ọ́kọ́ téèyàn bá mú negative thing wá téèyàn bá ní màá kúnnà náà àmàlùmí so èèyàn mú nǹkan ló jẹ́ negative wá ní sentence ó ní àjẹ́ ẹni tó ṣàbúrú kankan ọlọ́run ní bàlà ẹ̀pa negative yẹn rẹ gbogbo aburú lẹ̀ sí pátá yẹn yẹn so tó túmọ̀ sí nìyẹn ẹ pa nẹ́gẹ́tìfù yẹn rẹ o kí ni ọ gbogbo aburú pátá yẹn yẹn òun lẹ kí ni ọ òun lẹ ṣe ẹnìkan bá ní pé èmi kọ́ mọ jẹ́ran yẹn jẹ́ wà ní bàlà ìwọ ló jíjẹ tó túmọ̀ sí nù. so bàlà ìtumọ̀ kan ní wọn mú wa ni bẹ́ẹ̀ ni bá tún absọ di question ọ̀rọ̀ ni alastubi rọ́bìkún sẹ́mi kọ́ lọ́wọ́ ọba yín ni bàlà yẹn ni pé anta rọ́bùnà ìwọ lọ́wọ́ ọba wa bàlá pa kíni rẹ o ọ wa pa rẹ nẹgẹtífù yẹn wa lè wà nínú pẹ̀lú istifham ó lè lè pẹ̀lú kíni ọ istifham ọ̀nà méjì tí bàlá nínú yẹn ọlọ́ni ọlọ́run irọ́ lẹ pa gbogbo aburú pátá yẹnyẹn òun lẹ́sẹ̀ láyé inna Allah alimun bima kuntum ta'malun ọlọ́run ọba mọ̀ ọlọ́run ọba dẹ́n ọba tó mọ̀ gbogbo nǹkan tẹ̀ ń ṣe ń ṣe lọ́lọ́run so ọlọ́run wá sí a máa fi hàn á máa fi hàn wọn pé òun mọ̀ gbogbo tó ń ṣe ń ṣe pátá yẹnyẹn gbogbo ẹ̀ pátá yẹn lèmi ọlọ́run ọba mọ̀ ọlọ́run bá dẹ̀ tẹ́kẹ̀ẹ́ lẹ́rìí pẹ̀lú gbogbo ẹ̀ pátá yẹn ìṣesí kèfèrí nìyẹn ìṣesí ọmọ èèyàn nìyẹn ṣùgbọ́n gbogbo ẹ̀ padà ẹ̀ kò déwájú ọlọ́run ọba nam. fàdékọ́lù abẹ́wà jahannama khalidina fiha. ọlọ́run wa máa ń gbé ẹ̀yin èèyàn ìfadíkúlù àbíwá jahannama fàdíkúlù wọ́n sọ fún adébádìjọ́ gbẹ̀ndàlkèámà ibi tọ́rọ̀ wọn padà já sí nìyẹn fadikulu àbẹ̀wá bàjá ànàmà ẹ máa wọ ẹnu ọ̀nà já anama sọ já ànàmà ó ní ẹnu ọ̀nà sọ já ànàmà ní ẹnu ọ̀nà nusratuli ijiri sórà tó jẹ́ pé òun ló níwájú súrà tí à ń kà lọ́wọ́lọ́wọ́ yìí so súrà yẹn ló wà níwájú kí ni ọ súrà tá à ń kà lọ́wọ́lọ́wọ́ yẹn àyà forty three àti forty four níbẹ̀ so ọlọ́run ọba ó sọ ń bẹ̀ pé àyà forty three àti forty four nùsùwàtò ìjírí forty three àti forty four wàyí nàjà ànàmà làmọ́ ìdùn ọ̀n àjùmáyé. wàyí ọlọ́ni iná jahannama làmọ́ ìdùhùm ajma'in ọlọ́ni ibẹ̀ láyé tá a sàdé gbogbo àwọn kèfèrí gbogbo wọn lákòwọ́nà ẹ̀ náà. ọlọ́ni là á sábẹ̀ àtún sábẹ̀ àtún àbẹ̀wò àbẹ̀ ọlọ́ni ilẹ̀kùn méje òní ń so àyà ni nìyẹn tó fi ilẹ̀kùn iná ó ṣàlàyé ẹ̀ fún wa ilẹ̀kùn méje ó ilẹ̀kùn iná so àwọn tí wọ́n jẹ́ àwọn àfa iná òun lọ ìsàlẹ̀ lọ́ní ìsàlẹ̀ ni tí wọ́n bá ń bọ̀ látòkè ìsàlẹ̀ ọlọ látòkè lọ sísàlẹ̀ so ṣẹ́ṣàn kọ̀ọ̀kan níbẹ̀ gbogbo nápátá yẹn ló ń jẹ́ jẹ́ ànámọ̀ section tó wá wà ń sálẹ̀ pàtàyẹyẹ náà òun ni wọ́n ń jẹ́ kí ni ó jahannama gbogbo nálátọ̀kẹ́ tóbi délẹ̀ ó ń jẹ́ kí ni ó jahannama so section tó wá wà ní sálẹ̀ pàtàyẹyẹ ó ń jẹ́ kí ni ó jahannama jahannama náà ló jẹ́ so clear ní sinmi gbogbo àlìjẹ́nà lè jẹ́ Firdaus àjẹ́nà tó wà lókè pàtàyẹyẹ náà tó wá jẹ́ kí ni ó so clear bá ní sinmi báyìí so lára àwọn kọ́nà tó lọ́ba ti wá dárúkọ àwọn àfáà lè sọ méje náà nínú Qur'an ọlọ́ba pè náà ní jahannama ó pè ní làdọ̀ iná àlàdọ̀ nàza àtàlẹ́sàwà ọlọ́run pè ní àlèhùtọ́mà wà má àdẹ̀rọ̀ọ́ká má lè hùtọ́mà ọlọ́run pè ní àṣẹ ìyìrù ọlọ́run pè ní sakor àmọ́ ayọ̀dẹ̀rẹ̀ kà má sakor ọlọ́run pè ní àlìjẹ̀hìmù ọlọ́gbẹ́ ní alìjẹ̀híìmù lára ó kọ́tọ́ lọ́wọ́ ọba tó pe náà ni ó wá pe ní kíni alẹ́ awíyà àwọn kan gbà yìí pé méjèèjì ẹni gbólóǹtọ́ wà fún iná nínú alukurani Karim wípé tá pe ní kí section kọ̀ọ̀kan ó nìyẹn ó kọ section kọ̀ọ̀kan ìkan jẹ́ jahannama ìkan jẹ́ làdọ́ ìkan jẹ́ kíni ọ utọ́mà ìkan jẹ́ sakọ ìkan jẹ́ jẹ́ kan jẹ́ sàkíyà so látara bẹ́ẹ̀ àwọn náà yẹn wá ní sẹ́sàn kọ̀ọ̀kan ni wọ́n gbogbo ọ̀páda yẹn ni wọ́n jẹ́ kí ni ó jà àná tí ẹ bá fẹ́ wọnú kan yọ̀ọ́ máa jẹ́ pé èèyàn máa ṣe kí ni ọ èèyàn máa rí ilẹ̀kùn ilẹ̀kùn kan ti padé ń torí pé ọlọ́run bá palẹ̀kùn dé máa wọn ọmọ náà ni so ilẹ̀kùn padé níbẹ̀ so wọ́n á máa wọ́n ó sí náà lẹ́yìn ó fi ráyè wọ so látara bẹ́ẹ̀ ọlọ́run á ní kíni ọ tó bá dijọ́ fàdíkùlù àbọ̀. ọlọ́run ni ẹ máa wọnú ẹnu ọ̀nà jahannama làásàbò àtò àbùwábìn lìkúlì bábí mílíọ̀n júùsì ó maksum gbogbo ilẹ̀kùn kọ̀ọ̀kan ló ní ìpín ìyà títí ẹ̀ tá a ti pín síbẹ̀ ààyè kọ̀ọ̀kan ló nípìn ìyá àti tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó wà mẹ́. sọ alukur'an ó fi díẹ̀ múlẹ̀ yìí pé ilẹ̀kùn náà méje ni ẹ̀rí ẹ̀ nìyẹn ṣùgbọ́n àdìsí ló fi díẹ̀ múlẹ̀ yìí pé ilẹ̀kùn àlìjánná òun máa jẹ́ kí ni ọ mẹ́jọ ilẹ̀kùn àlìjánná àdìsí àdìsí wọn ibùdó kọ tọ́ọ̀bù rọ́díọ́lá á ní kọ́lọ́ǹkó bá yọnu sí i oni maame màmí aadin kún mi oni ma ẹnìkan kò ní máa wà nù yín yàtà wá dọ̀wù tí ó ṣàlùwàlà fayus udu tí ó wà ṣàlùwàlà rẹ̀ yẹn tí ó ṣe kúnlẹ́lẹ́lẹ́ súnmọ́ kọ́ọ̀lá ashadu alla ilaha illallah yóò wá sọ gbólóhùn ashadu alla ila wa adahu la sharika wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu nínú rìwáyà eléyìí muslim ló wà tí nínú rìwáyà tìrìmìsì ó máa fi kún pé aláwùmá jẹ alini mina tawabin wà jẹ alini mina mutatahirin ẹ máa sọ gbólóhùn yìí tó bá dijọ́ gbé ndé alikiyama ó ní ilà fúti àtìláwù àbúwábù àbúwábù lìjánátì sàmánìyà wọn ó sì fún gbogbo lẹ̀kùn àlìjánà mẹ́jẹ̀ẹ̀jọ ni wọn ó sì fún yẹdikulu min ayé ha ṣáà yọ wàá wọlé nínú èyíkéyìí tó bá wù bẹ́ẹ̀ àdìsí eré ló fi di múlẹ̀ pé àlìjánná ilẹ̀kùn mélòó ló ní ọ ilẹ̀kùn mẹ́jọ ṣùgbọ́n ilẹ̀kùn tí ẹ ṣe ilẹ̀kùn òní lọ́ọ̀lẹ̀ ẹlẹ́bà yẹn ilẹ̀kùn ní àlè gba bí báyìí wọlé ní àlè gba ibì kan wọlé báyìí gbani àfẹ́ wọlé ní àtúlẹ̀ gba ẹgbẹ́ mi wọlé báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ làjánà ti rí làjánà wa ní àwọn kìnìún lọ sókè tí ò níye àìmọye àjà lọ sókè lónìí tí ò ṣe kí o tí ò níye kò ní rárá àwọn tó bá jagun sójú ọ̀tọ̀ ọlọ́run ọba ajá tí wọ́n odidi ọgọ́rùn-ún ni lọ sókè bẹ́ẹ̀ lè lómi náà tiẹ̀ náà tún wá bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ bọ́lá ọba ti ṣe àlìjánná nìyẹn so inú ná àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ọba máa sọ fún wa pé kí wọ́n máa wọ bẹ́ẹ̀ náà. ọlọ́ni ọmọ ẹ máa wọ bẹ́ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa bẹ gbére ń bẹ́ẹ̀ ọlọ́run ni wàhálà bí sàmásùwàl mùtàkàbìrì ọlọ́run ni ibùgbé tá a yàn lẹ̀ fáwọn onígídí máa ń ká yìí ọlọ́run ló burú gan-an iná ni ibùgbé tó bá máa yàn lẹ̀ fáwọn onígídí máa ń ká yìí torí pé àwọn tí wọ́n jẹ́ ìròyìn tó burú jù lára àwọn tó jẹ́ àwọn kèfèrí ọ̀nà ni àlè istikbar kéèyàn máa ṣe gídímákà sọ̀rọ̀ ọlọ́run kí láà ń pè gídímákà ọlọ́run kéèyàn fojú yẹpẹrẹ òdodo àtàwọn tí bá ń sòdodo àtàwọn tí wọ́n ń tẹ̀lé òdodo so náà ń pè ní gidi máa ká yìí so náà. falabi samathwal mutakabbirin. naam wakila. وقيل للذين اتقوا ماذا أنزل ربكم lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba parí ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́run ọba wa bọ́ sí ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n bá bèè lọ́wọ́ wọn kí lọ́lọ́run ọba sọ̀kalẹ̀ kí làwọn sọ wọn ní asatirul awwalin wọ́n ò ní irọ́ ni irọ́ táwọn ẹni iwájú ti pa á lẹ́ẹ̀lẹ́ẹ̀ lànà bí n sọ kì í sọ̀rọ̀ ọlọ́run ẹ wá wò tá a bá béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí kí làwọn wà á sọ ńlọfẹ sọ nam. kọlù khayran. olóòní wà kí ìlàlí lẹ́dínà. ìlàlí lẹ́dínà taqaw madha anzala rabbukum. wá lọ báwọn tó bẹ̀rù ọlọ́run àwọn tó bẹ̀rù náà àwọn tó mọ̀ péjọ kan ń bẹ tọ́lọ́run ọba ó béèrè nǹkan lọ́wọ́ wa wọ́n wá ní kí lọ́lọ́run ọba sọ̀kalẹ̀ kọ́ọ̀lù anzalallahu khayran wọ́n ní wòtí wọ́n bá sọ̀kalẹ̀ wọ́n ní khayran màánà kulluhu khayran nítorí wọ́n bá sọ̀kalẹ̀ gbogbo tí mẹ́ ń bẹ̀ rere ni láti bẹ̀ tóbi tó pin rere ilé ayé ń bẹ̀ ń bẹ̀ rere àlìkíyàmà ń bẹ̀ ń bẹ̀ gbólóhùn tí máa jáde lẹ́nu ẹni tó bá jẹ́ mùsùlùmí nù mùsùlùmí ọ̀rọ̀ wọn sọ wípé ah ẹ̀sìn ẹ̀sìn ti lé ju jàre <laughs> ẹni bá ń ṣẹ̀sìn gan-an kò ní rí gbèsè ayé gidi gbé ilé ayé ò nira fún ni mùsùlùmí ọ̀rọ̀ máa sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá ti sọ báwọn ọ̀ sọ pé rere lọ́lọ́run bá sọ kalẹ̀ sínú sínú ẹ̀sìn nìyẹn pé àwọn àdéhùn bá ti bẹ̀rẹ̀ sí nísìn èèyàn ní lówó lọ́wọ́ èèyàn ní ṣe dáadáa mọ́ èèyàn ní ṣe kíní ẹ̀rọ mọ́ ara <laughs> o ìgbọ́ àgbọ́yé kí àgbọ́yé nìyẹn ẹni tí bá ń ṣẹ̀sìn tó ṣe bọ́lọ́wọ́n bá ti ní kó ṣe tí ọ̀kọjá là ń bẹ̀ tí ó dẹ̀ ṣe kí ni ọ àṣe ètò ń bẹ̀ gbogbo tí ó máa jẹ́ tiẹ̀ rere ni láti bẹ̀ tóbi tó pè tó bá ti jẹ́ ọ̀gbìn dè àlùkìyámà kí ni ó máa jẹ́ tiẹ̀ o rere ni. sọ wọn ló fi jẹ́ pé ẹ̀sìn kò sí ti ń bẹ́nu ẹ̀sìn ojú kí ni o ojú dáadáa lọ. sọ àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n pe àdínù wọ́n pe ní kí ni ọ khairun wọ́n pe kùránì ní kí ni ọ khairun so n tẹ́ pé kurani nìyẹn mada anzala rabbukum. mada anzala rabbukum. kí ni gọ́dọ́lọ́wọ́ ọba yín sọ̀kalẹ̀ wọ́n ní kí ni ọ kọ́ọ̀lù khayron wọ́n ní rere lọ́lọ́run ọba sọ̀kalẹ̀ kí ọlọ́ba náà wá ní fún wọn. lilladhina ahsanu fi hadhihi dunya hasana. ọlọ́run wa ní. للذين àṣànú في هذه الدنيا ọlọ́run ní àwọn tó ṣe dáadáa láyé yìí ọlọ́run ní àwọn tó ṣe dáadáa láyé yìí yẹn ni pé àṣànú fi ibadatillah wọ́n ṣẹ̀sìn ọlọ́run dáadáa wọ́n tún wá ṣe dáadáa nínú wà sáwọn èèyàn méjèèjì lọ́rọ̀ bá fẹ́ wò ó ṣẹ̀sìn ọlọ́run dáadáa ó tún jẹ́ èèyàn dáadáa sáwọn èèyàn náà ọlọ́run ní àwọn tó bá ṣe dáadáa yìí ọlọ́run ní nílé ayé ń bì ọlọ́run kí ló máa jẹ́ tiwọn ọlọ́run ní asanatun dáadáa tọ̀run ọlọ́run ní ó jẹ́ tiwọn ìyẹn ni pé ìfọ̀kànbalẹ̀ ti ń bẹ lọ́run ìṣàtún rọ́ọ̀dìyà ìṣẹ̀mí tí èèyàn máa ń dunnú sí ti ń bẹ lọ́run ọlọ́run ní ó tiwọn àlìjẹ́ náà ọlọ́run ní ó tiwọn ọlọ́run ní ọjà tí wọn. nam. wàládàrúl àkírọ̀tì khayr. ọlọ́run ní wàládàrúl àkírọ̀tì khayrun. ọlọ́run ní ilé àlìkìyàmà khayrun olólórí olóore jùlẹ̀ ayé lọ àlìkìyàmà olóore jùlẹ̀ ayé lọ alikiyama lórí julẹ ayé lọ ọ̀nà ológbà lórí julẹ ayé lọ nínú ẹ̀ la fẹ́ kà fún wa yìí ìdẹ̀kùnlẹ̀ ayé bó tilẹ̀ kọ́ pọ̀ tó kékeré ní lẹ́gbẹ̀ẹ́ tàlìkíyàmà ìdẹ̀kùnlẹ̀ ayé bó ti wulẹ̀ kọ́ pọ̀ tó kí ni ọ kékeré ní kéèyàn rí nǹkan kan láyé yín kó ní a òun rí nǹkan tó ń wò rírí nǹkan tíntìn lórí bí ìgbà téèyàn ti abẹ́rẹ́ bọnú òkun ni téèyàn wá yọ jáde yìí gbogbo nǹkan tó jẹ́ wípé ó kù yẹn la ẹni tó wà lára abẹ́rẹ́ òun nìkan ni gbogbo gbádùn ilé ayé yìí òkun tó sẹ́kù yẹn onígbádùn àlèkè àmà so sí ẹbẹ́ nílá yìí nǹkan tó kéré ni débi pé mélòó ni wọ́n wá fẹ́ ní bẹ́ẹ̀ tí wọ́n bá ka gbogbo òdẹ̀kúnlé ayé ìpọ̀ ni òun bá kójọ pọ̀ títí ní lẹ́gbẹ̀ta àlèkè àmà òun la fi wé nítorí wà lára abẹ́rẹ́ àtomi òkun yẹn ìtú ọ̀rọ̀ gangan wá níbẹ̀ wo bó ti kéré tó òun tún wá kéré ju kí ni o kékeré lọ. ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà sọ pé gbogbo òdẹ̀kúnlé ayé ìpátá yẹ́yẹ́ gbogbo òdẹ̀kúnlé ayé ìpátá yẹ́yẹ́ téèyàn sọ yìí màá ṣùhùn bílẹ̀ àfàt àìdá ti so pọ̀ mọ́ tọ́ ọba ní ac wọn ni ìwọ̀nba díẹ̀ lórí ló mọ́ so ọ̀pọ̀lọpọ̀ kan gbé ọkọ̀ gbé ah ìfìbínú ló ac mi ó fẹ́ kó bára rẹ̀ nìyẹn ac yìí mo fẹ́ bí ìsìn ó gan pani tó bá ní kó tàn yẹn ọ èyàn gàn pa ni kò dẹ̀ sí ẹ̀ lálẹ́ kíámà sọtọ́ máa ní kọ́ ọdún sọ pé ah oúnjẹ kan ọ̀fẹ́ jẹ ikùn rẹ̀ yà bẹ́ dànù ni sọ ọ̀fẹ́ jẹ lájẹ jù lálẹ́ kíámà èyàn lè jẹ kó dùn sọ́kùn bẹ́ẹ̀ jẹ mi kó dọ̀wọ́ kó lóun bẹ́ẹ̀ jẹ mi kò ní sọ pé kò sí pé èyàn fẹ́ yó ó dẹ̀ máa wà satisfied gbogbo ndí mẹ́lá yìí máa ṣòwò bíi àfà àìdá ni ọlọ́run ti fi àìdá síbẹ̀ sọ ìnira yẹn ó ti wà ń bẹ̀ tí ó lè máa kó báyàn ó ti wà ń bẹ̀ lẹ́yìn wá gbà náà kìí ṣe gbogbo ohun téèyàn bá ń fẹ́ láyé lèèyàn máa rí kò ṣe ṣe fẹ́ kò sẹ́ni náà láyé àwọn kankan wà ọ́ máa lé lé lé lé lé lé ó sì ní bá tó fi kó bẹ́ẹ̀ gbogbo téèyàn bá dẹ̀ ń fẹ́ lálìkì àmọ́ lèèyàn máa rí téèyàn bá nínú àdìjẹ́ tó bá gbé mo fẹ́ gun plane ọlọ́run ni wọ́n lọ gbé plane fún ọkọ̀ ògùn gbogbo náà wà lọ bẹ́ẹ̀ ṣe wọ́n lọ́ọ́ mọ̀ gbé fún ọ lójú ẹsẹ̀ ni wọ́n mọ̀ gbé fún ọ pé kò rí òrèlè ayé òrí bẹ́ẹ̀ pèsè gbogbo níyẹn bá fẹ́ léyìn òrì ìmí wà wàhálà téèyàn ó ṣe kéèyàn tó rí ọpẹ téèyàn bá tún wá rí tán gan ẹ̀mí èèyàn tó ní gún láti lò ṣé wíyẹn ti wàhálà kò tó rí àjọ lò kíni àjọ ṣe kíni ẹ ọlọ́run ni bẹ́ẹ̀ ni ẹlòmíì ó sọ pé òun fẹ́ kọ́ ilé tó yẹ pé wọn ò rí rẹ̀ rí yóò wá bẹ̀rẹ̀ sí kọ́ yóò tún máa nú àwọn owó yóò tún máa kó pamọ́ yóò tún kọ́ yóò tún kọ́ yóò tún kọ́ yóò tún kọ́ yóò tún kọ́ ọwọ́ àjọdọ̀ bá wá sí olùmọ́lòjú bíi oṣù mẹ́fà lọ ọlọ́ba ni máa bọ̀ wá ní tiẹ̀ járe ẹlẹ́mi ayé mi ẹ̀ lọ́ máa lọ léwu ilé nǹkan lè má wúlò báwọn tó tún kù wọ́n pé eléyìí ti tóbi jù kíra ẹ̀ fi ṣe <laughs> ẹ jẹ́ nìkan kọ́ máa fi ṣe kí tìǹà ọkọ rà lẹ ọkọ bá ọkọ àbánú síbi kan náà pé ìdè ẹ̀kọ́ mọ́ ni mo fẹ́ fi lè ṣe náà kí nǹkan ara kí nǹkan fi níyì lásán ni ilé ayé òjúmọ́ lọ nítorí parí ilé ayé ọ̀nà ni pé kí ni alẹ́ nkìtà náà ni pé títàn wa wà pẹ̀lú tilẹ̀ ayé kò sí títẹ́ pẹ̀lú tàlíkì àmà sọlọ́ ni wàhálà dàrú lẹ́ àkẹ́rọ̀tì. ọlọ́run ní ilé àlìkíyàmà òun ló lóore sóyún tó lóore yẹn olóyèkéni kọ̀ọ̀kan wa ká máa lé sọ ọlọ́run ní ilé yìí òun ló lóore òun náà làwọn tọ́lá kan bá nígbàgbọ́ sọlọ́run ọba òun náà ni wọ́n gbà wípé rere ni tọ́lọ́run ọba sẹ́ǹdì sáwọn tí a bá ti wá gba rere yẹn náà rere tí a ń bẹ lálìkí àmọ́ náà ọlọ́run àní pẹ́jọ tiwọn náà. wàlà ní mẹ́ta àrùnmọ̀tẹ́kì. ọlọ́run ni wàlà ní mà dáàrú mọ̀tẹ́kì náà àlìjáde ah, ọlọ́run ni ah, ilé táwọn olùbẹ̀rù ọlọ́run ọwọ́ ọ mà dáa pọ̀ tọ́jẹ́lé àlìjáde ilé táwọn olùbẹ̀rù ọlọ́run ọwọ́ ọ mà dáa pọ̀ tó ṣe kí ni ọ tó ilé àlìjáde tó látara bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa mà wípé islam tọ́lọ́ngbélé wa lọ́wọ́ yìí ó ń lọ gá oore kò sóore kankan tó tó islam bọ́ ọ bá ti ń ṣe dáadáa sí bẹ́ẹ̀ ló ti máa rádùn ẹ̀ sí islam tá à ń ṣe yìí bọ́ ọ bá ti ń ṣe é tó bẹ́ẹ̀ ló ti máa ṣe kí ni ọ ló ti máa rádùn ẹ̀ sí ìwọ̀n bá ti kálukú bá ṣe bẹ́ẹ̀ náà ló ti rádùn ẹ̀ bí wọ́n ti jẹ́ mi àlìkí àmọ́ ìwọ̀n bá dó ṣe yẹn náà bẹ́ẹ̀ ló ti rádùn ẹ̀ sọ ẹ jẹ́ ká ṣe dáadáa ọlọ́mọṣẹ́ sànà ní kọ̀ọ̀kan wa ìta gbọ́ kọ́lọ́n jọ síwájú àǹfààní kọ́lọ́n jọ wúlò fún wa subahana kọ́lọ́n abẹ hamdi sẹ́nọ́lá ilá ilá and astaghfirullah wa atubu ilayhi. sọ ọ̀nà ni wípé kí ọ jẹ́ wípé èyàn fún ọmọ ọkùnrin ní omi lẹ́ẹ̀mẹ́sàn-án mu ọmọ obìnrin èyàn fún ní omi lẹ́ẹ̀méje mu ẹgbẹ́ ìgbàgbọ́ Yorùbá ni pé egun mẹ́sàn-án níbẹ̀ lára ọkùnrin egun méje oníbẹ̀ lára ọkùnrin ọ̀rọ̀ obìnrin so eléyìí kò sí ìfìdímúlẹ̀ kankan kò ní sí nǹkan tó máa jẹ́ oore tí ẹ̀sìn ò ní pè wá lọ síbẹ̀ ẹ̀sìn ti ṣàlàyé gbogbo nǹkan pátá yẹn fún wa so ní táwa mọ̀ níbí nísìnyí táwa lọ sọ pé ọ̀làjú kan náà ní táwa náà mọ̀ yẹn pé téèyàn bá ṣe sùkè ara tí wọ́n pè lọ́làjú náà nìyẹn wá sì ti bẹ̀rẹ̀ náà nù so látara bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé àwọn tó jẹ́ àwọn tó wà nílùú míì ṣé ọ̀làjú ni lọ́dọ̀ tiwọn kí ṣe ọ̀làjú tí ìyàbá délé òyìnbó tó ní gbé ó fún lómi lẹ́ẹ̀méje mu yóò gbé ṣe é ṣe pé orí ẹ̀ ó ṣe àbílẹ̀ mẹ́sàn-án sọ́bì pé kò kì í ṣe nǹkan tó yẹ pé ó fìdí múlẹ̀ nìyẹn tó lọ́dọ̀ wa ń bì náà wọ́n á máa sọ pé ẹ ẹja kíní ọmọ kíní òwú tí bá bẹ lára ọmọ ẹ file níbi àtàrí wípé kò ní sùn pé èṣù ló ṣe gbogbo àwọn eléyìí lọ́sọ̀ fún wa sọ káwọn máa dán gbogbo àwọn kan báyìí wò kí ló dé téèyàn ò lè máa jẹ́ pé gan tó bá ń ṣèṣù kéèyàn wá fẹ́ kan gbé omi kó káyàtú kùrìsí yìí fún kó ní kó mú ó sì wá bẹ́tà ju pé káyọ̀ pé irú àwọn kan báyìí láàmú nígbàgbọ́ sí so ká sọ ọ́nà gbogbo àwọn kan yìí wọlọ́ ọ̀lọ́. number two. ìbéèrè tèmi ni pé ṣé tí obìnrin bá fẹ́ tó bá parí nǹkan oṣù àbí ẹ̀jẹ̀ ìbímọ pé ṣé dandan ni kókó tú irun rẹ̀ kó tó di pé ó wẹ̀ ní aláwọ̀ kọ́ nìyẹn. ah subhanallah nígbàgbé lẹ́kẹ̀ẹ́. so wọ́n bẹ̀rẹ̀ wípé tóbìnrin bá parí nǹkan tó jẹ́ nǹkan oṣù àbí tó bá bímọ tó parí ẹ̀jẹ̀ bímọ ṣé dandan òun náà ni kí ó túrun bẹ́ẹ̀ ni dandan ni pé kó tú irun rẹ̀ látòkè tó fi délẹ̀ kó di pé yóò wẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ìwẹ̀ jáná bàbá ni àjọṣepọ̀ wáyé láàrin ọkùnrin àtòbìnrin ìyẹn ni ò ní dandan fún láti tú irun so nǹkan tẹ́sìn mú wa lélẹ́yìí tó yẹ kó dẹ̀ fìdí múlẹ̀ táwọn afáà náà dẹ̀ sọ pé ó fìdí múlẹ̀ ó dẹ̀ pé àwọn kìláàfù fẹ́ wà díẹ̀ láàrin àwọn tó jẹ́ àwọn sọ̀hábà àti láàrin àwọn afáà náà ṣùgbọ́n ẹ̀rí tó fìdí múlẹ̀ tí ò sí èméjì ń bẹ òun náà ni wípé tóbìnrin tó bá ti parí áìdọ̀ rẹ̀ kó túrun tó bá parí nífàsẹ̀ tó parí ẹ̀jẹ̀ bímọ rẹ̀ kó túrun tó kó kí omi ó lè bá wọ ìsàlẹ̀ irun ẹ̀ dáadáa tó kó lè bá fọ́ tán yányá torí pé kí ni àwọn kíní ó ní di pé kí omi ọwọ́ bẹ̀ ó dẹ̀ ní àwọn kankan tí ó jẹ́ pé ó ní nǹkan ṣe tó pamọ́ sáwa ẹ pé anabi sá sálàm fi ṣàlàyé àwọn nǹkan fún wa ọkọlọ kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀ nam. number three. ìbéèrè mi ni pé àwọn Yorùbá gbàgbọ́ wípé tí èèyàn bá ń kọjá tí okùn spider aláǹtakùn tó bá ṣe síyàn pé ó máa ń fa dáadáa èèyàn sẹ́yìn àbí wọ́n máa fi ń dèèyàn so irú gbàgbọ́ wo ni mùsùlùmí tó ní àlàáfíà gbọ́dọ̀ ní sírò kan báyìí. sọ náà yóò rà mí wọ́n ní ìgbàgbọ́ tí yóò bá ní ìgbàgbọ́ èèyàn ààrẹ náà ni ọ̀làjú èèyàn ààrẹ náà ni ìgbàgbọ́ èèyàn ìgbàgbọ́ aslu gbàgbọ́ aslu ọ̀làjú àti bí gbàgbọ́ ló ti wá. so ìgbàgbọ́ tí o bá ní òun náà ni pé tá aláǹtakùn bá ń ṣe kínní pé ó máa èèyàn forí kọ́ aláǹtakùn ó máa máa fa dáadáa èèyàn sí ẹ̀yìn. bẹ́ẹ̀ náà lọ jẹ́ wípé àwọn tán já àwọn àfáà lára nǹkan tí wọ́n ti rí òun ni pé àwọn àlìjànú wọn a máa wá àjànú àtàwọn èèyàn tó jẹ́ èèyàn burúkú náà àwọn èèyàn tí wọ́n máa ń rán àjànú sáwọn èèyàn a máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn láti jẹ́ pé ẹnìkan máa lọ lójú títì òwú aláǹtakùn ó sì máa kọ lójú yóò sì máa kọ tí ó dẹ̀ máa rìn bẹ́ẹ̀ tó ó dẹ̀ máa ń ṣèdíwọ́ fúnrú ẹni bẹ́ẹ̀ nínú láìfù ẹ̀ tí a máa rí pé bóyá nǹkan ò dán mọ́rán fún òun nínú láìfù òun. problem tó máa kọ́ ṣẹlẹ̀ sáwọn ọmọ èèyàn. òun náà ni pé pọ́blẹ́mù wa nǹkan kan wà Yorùbá náà ní kinní yẹn tí wọ́n máa ń sọ wọ́n ní wípé eh, àyè jẹ igún àbí nǹkan wọ́n lè èèyàn lè jẹgún èèyàn ní sọ fún yàn pé yàn jẹgún ni tọ́ nígbà ní kí ló ń jẹ ó ní nǹkan mi ń jẹ àwọn náà ní àwọn kan tí wọ́n máa ń sọ pé tí kankan bá ti ṣẹlẹ̀ sí yàn láyé tó o fẹ́ sọ̀fù pírọ́blẹ́mù yẹn tó o bá ti mọ bó ti lè sọ̀fù pírọ́blẹ́mù yẹn sọ̀fù ẹ̀ fún ara rẹ̀ òun náà ni pé o ti rí i pé kíní ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí ọ tètè mú àsìkáàrù tètè bẹ̀rẹ̀ pé àsìkáàrù wo lèèyàn máa ń ṣe ọkàn lè pé o lè má sọ bẹ́ẹ̀ nìyẹn gan pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ ni o lè má sọ bẹ́ẹ̀ ni o lè fún ọ lásìkáàrù gan pé àwọn kankan wà lẹ́gbẹ̀ẹ́ o notice bẹ́ẹ̀ àwọn kankan fẹ́ ṣe àsìkáàrù wo lẹ́ẹ̀kọ́ ọ máa ṣe tẹ́wá ti fún wọn lásìkò àti tó máa ṣe láàárọ̀ máa ṣe láàárọ̀ máa ṣe ń rọlẹ̀ dóní máa ìbàdàn bá ṣe láàrin àsìkò díẹ̀ kíní ọlọ́pàá rẹ̀ ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ pé àbẹ́wá rí aláǹtakùn ní màá ta jí mi náà ọ̀sọ̀bẹ́lẹ̀ odúkọ́ pé àbẹ́wá aláǹtakùn ní màá ta ní ọdúnṣàbẹ́lẹ̀ àbẹ́wá aláǹtakùn ní ọdúnṣàbẹ́lẹ̀ <laughs> so nǹkan tí wọ́n fẹ́ kọ́ ọ máa tó níbẹ̀ ni àwọn yóò ti máa dẹ́rù bọ̀ àwọn yóò ti máa mú kíní tó àlẹ́ mi ó tún máa sọ pé àṣàlà dàgbọ́n yẹn ò tún tí ì lọ náà ní kíni àṣọ gbogbo nǹkan máa yẹn ni máa ń kún àwọn ṣàyàtìnù lọ́wọ́ nǹkan tí ṣàyàtìnù wá fún ni pé ó wá dẹ́rù bọ̀ tó wá tiẹ̀ nìyẹn ó wá ṣe kí ni ọ ọlọ́ni yóò há wí fún àólìyá wọn máa dẹ́rù bá kí ni ọ yóò há wí fún àólìyá wọn máa dẹ́rù bá àwọn tó bá wọn so ọlọ́ni ẹ má bẹ̀rù èmi ọlọ́ni kẹ bẹ̀rù tẹ̀sí kí ni ẹ bá ti dé bá dé ẹ bá ti lè bẹ̀rù nǹkan tó wá nǹkan tó wá nǹkan kò sí ni ọlọ́wọ́ bó máa tẹ̀sì èèyàn láyé kò gbọ́dọ̀ ti tẹ ó máa fi kankan tẹ̀sì èèyàn ó bá tọkùnrin bá wà ń gbà mí yóò fi kankan tẹ̀sì ẹ̀ èyí ó dẹ̀ máa wò pé lágbájá ẹ̀ ni ó fẹ́ máa ṣe mí lágbájá ẹ̀ ni ó fẹ́ máa ṣe mí ṣùgbọ́n wọ́n kọ́kọ́ kọ́kọ́ kó mẹ́ẹ̀ná ibẹ̀ kò tó ṣe ọ́ ìwọ gbogbo ẹ̀ pàtàyàn ìbàdàn bá rí àìmí oṣù méjì oṣù mẹ́rin gbogbo ẹ̀ ó ti fọ́n dànù yóò wù dànù tẹ́yányán tó bá di pé kí ni ọkàn rẹ ibi tó wà ní pé ọlọ́run máa sọ́ọ̀fù pọ́blẹ́mù yẹn kégbọ́kàn rẹ wà mí wípé ah, mo ti wá rógo báyìí bó mo fẹ́ gbọ́rọ̀ ara mi gbà báyìí nísìnyí báyìí so ó rí i pé èèyàn ṣe èèyàn ṣe mistake èèyàn ṣe ṣe àbí tí pọ́blẹ́mù tí wọ́n sọ́dọ̀ àwọn èèyàn nìyẹn wọ́n á máa wá ọ̀nà oríṣiríṣi ọ̀nà àbáyọ káàkiri àwọn akẹ́dẹ̀ ti sẹ́ẹ̀tì nǹkan kan lẹ̀ gbé gbogbo ẹni wọn ní pọ́blẹ́mù tí ó gbé wá sọ́dọ̀ àwọn àwọn ti sẹ́ẹ̀tì ẹ̀ lẹ̀ sọ látara bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ dáadáa bí àwọn kan wọ́n a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbàgbọ́ yẹn àwọn afá kọ́nẹ́tì ẹ̀ pé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ti fún wa ní ní táàfi sọ̀fẹ̀ ní táàfi sọ̀fù pọ́blẹ́mù yẹn ó ti wà ní ẹ̀sìn ìyẹn ni pé kàn máa kódà wọn sọ fún wa pé máa rí pé irun rẹ ń pé lójoojúmọ́ máa rí pé irun rẹ máa pé tí irun rẹ bá ń pé káyà tó kùrì yìí kakuli wàhálà o kakura eh, eh, falaki kura zabi nasi ní gbogbo wọn tó ń kí yẹn ó dẹ̀ ń pé ó dẹ̀ ń kọ́mpì ọlọ́ kí ní jẹ́mọ́ gbogbo pọ́blẹ́mù yóò kó mẹ́ sọ látara bẹ́ẹ̀ ni tó bá yẹ kí wọ́n fẹ́ wá pọ́blẹ́mù yóò ti sọ má gba ọ̀nà ibi tí ó kó bọ̀ wo ibi tó jẹ́ ipe ẹ̀sìn wà ibẹ̀ ni kọ́ gbà kó fi sọ́ọ̀fù pọ́blẹ́mù ẹ̀ fẹ́fẹ́ bí wọ́n gba ọ̀nà ibi tí kó báyìí àwọn yẹn wọ́n tún máa fi fọ̀gbẹ́ wọ́n tún máa sọ pé gbogbo àwọn máa dàpọ̀ mọ́ra wọn nǹkan kíkan wọ́n tún máa fún yàn àjàn ló tún máa lágbára sí ni àbájàn ló tún máa ran ara wọn lọ́wọ́ sí ni ẹ̀yọ́ ọ̀rọ̀ àwọn ẹ̀dẹ́ tẹ́lú ọmọ bá ń gbogbo gbà ká sọ̀rọ̀ fún gbogbo àwọn kan wọ̀nyí.